الله لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا وإذ أخذنا ميثاقكم لا تسفقون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون وتخرجون فريقا وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما ما تعملون أدعوك فون على مبا بعد إتباع بيتي بدون كان لو Ah, ayah jual mama gitu, wow. Ada apa pun kalau mau bah ọlọ́run ọba tí ó tún ṣe ń rọrùn fún wa láti pàdé lónìí níbi tá a ti dúró lánàá ibẹ̀ náà láti ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú abẹ́ ọlọ́run ọba nínú àánú ẹ̀ kó jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó yé èmi àti àti gbogbo wa pátápátá. ọlọ́run ọba ń sọ̀rọ̀ fún wa nípa àdéhùn eléyìí tó gbà lọ́wọ́ àwọn ọmọ Israel kí ni àwọn àdéhùn tọ́lọ́run bá àwọn ọmọ Israel ṣe ọlọ́run ní abáwọn sàdéhùn wípé látàbùdùnà illallah ẹ gbọ́dọ̀ jọ́sìn fún kàmí àyàfọ́lọ́run bá Allahu nìkan wàbílíwálì dáyìí ní ihsana. àwọn òbí méjèèjì ẹ máa ṣe dáadáa sí wọn wáṣẹ ìlànkọrọ bá àwọn alásùnmọ́ ayín ẹ ṣe dáadáa sí wọn àti wá ṣàlàyé ẹ̀dí bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni alhamdulillah ibi tá wá ń lọ lónìí òun ni wáyé àtàmà ọ̀rọ̀ ní bákan náà àwọn ọmọ òrukàn ẹ ṣe dáadáa sí wọn. tàwa ní jẹ́ ọmọ òrukàn báwo láti ṣe dáadáa sọmọ òrukàn nítòkù tó mọ̀ ní ìsìn bẹ́ẹ̀ náà ta ní jọmọ òrukàn tá bá mẹ́ni tí ń jọmọ tán báwo láti ṣe dáadáa sọmọ òrukàn àwọn èèyàn ní ọmọ òrukàn ọmọ aláìníyà aláìní bàbá ọmọ ẹ̀rẹ́ lómi náà tí ó torú mi tàbí júrú mi lọ tó ní àwọn ọmọ òrukàn ṣé bẹ́ẹ̀ náà ni kí ni àwọn hikam àwọn ọgbọ́n tí ń bẹ níbi àwọn òfin báyìí kalẹ̀ ọlọ́wọ́ bọba rẹ̀ ọlọ́mọ wá wípé tí ọlọ́run bò bá jẹ́ ajẹ́yà tí yóò bá jẹ wá tá a gbádùn láyé a ní fẹ́ káwọn ọmọ ọwọ́ jẹ̀yà bẹ́ẹ̀ láyé bẹ́ẹ̀ kọ́ tí ọmọ àníyàn bá tún wá wáyé tó bá jẹ̀yà kò ní fẹ́ kí ìyẹ̀wò tó jọmọ òun náà bákan bẹ́ẹ̀ láyé bẹ́ẹ̀ kọ́ tó bá gbádùn yóò máa sáré kí bí ṣe ní ìjà wọn mọ̀ tí ó bá gbádùn yóò máa sáré wíkí gbogbo tójú òun rí bó lójú tọmọ tòun ò sí ní rírú ẹ̀ ọlọ́wọ́ bá mọ̀ wá tán ọlọ́wọ́ ní ayáwájú ahadukum an takuna lahu jannatun min nakhilin wa ahnab ayáwájú ahadukum an takuna lahu jannatun min nakhilin wa ahnab tajri له فيها له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات ọlọ ní àyàwájú ahadukum ìbéèrè lọ́wọ́ bá béèrè tá a bá ti tú tán ẹni ọba wù kọ́sọ̀ ọlọ ní sọ wù ẹnìkan nínú yín à ń takú nà láhú jannatun min nakhilin wa a'nab kó ní ọgbà oko ọrọ̀ ajé ìgbà náà oko ni bẹ́ẹ̀ yàn bá ṣe lóko tó nígbà náà ló ṣe lówó lọ́tọ̀ kó lóko kó ní nǹkan ọ̀sìn owó wọn náà ní bísínẹ́sì wọn náà nìyẹn sọ́wọ́ ẹnìkan nínú yín ó ní ọgbà oko kó lọ rẹ́rẹ́rẹ́ ẹlọ́bà àwọn tí ń kòkó léèrè ó ní róòpù mélòó ló ní nígbà tí ní kan iye kalẹ̀ ní fi wọ̀n iye báyìí iye kalẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ kòkó lọ bí kòkó ti lọ ọ̀pẹ náà lọ àjàrà ọ lọ wa pọ̀ tó sì lórí wọ́n asọ́ọ̀bà hun lè kìbárù òun ti wá dàgbà ó ló ti dé wọ́n làhun lọ́nlẹ́yà tó ń lọ àfá ọlọ́run sì tètè fún lọ́mọ ó dàgbà tán àgbàlẹ́ bímọ ọwọ́ aláwọn ọmọ kéékèèké àwọn ọmọ wẹ́rẹ́ làwọn ọmọ ẹ̀ tí wọn ò lè dókòjù débi pé wọn débi kọ débi pé wọn ti wà wọn kọ̀ǹkọ̀ pa wọn wà kákòkò àwọn kéékèèké lónìí òkú sì lọ bá takún àwọn ọmọ wẹrẹ nílẹ̀ yìí rẹ́rẹ́rẹ́ oko iná lọ́wọ́ fẹ̀mí ti gbìn àà pẹ̀lú ntọ́lọ̀ ti ní á nílẹ̀ ti ní èkú wọn jẹun ni àwọn àrọ́mọdọ́mọ mi ò rí nǹkan jẹ lẹ́yìn ìyàpọ̀ sí pọ́bẹ́ẹ̀mù kan fáwọn ọmọ yìí ẹwà àwọn tí wọ́n jẹ́ olóṣèlú tí wọ́n di àwọn àpò kan mú tí bá kó owó tán ti lè rí gómìnà ẹ̀kan ṣe wọ́n ó kó owó ọ̀ràn mẹ́ta alẹ̀ tí ọlọ́ni fàṣọ́báhà ìṣọ́rùn fi hìnàrùn ọlọ́run ní lọ́jọ́ kan kí atẹ́gùn kan dé ní ó jẹ́ atẹ́gùn gbígbóná tí iná ń bẹ́ẹ̀bẹ̀ ìjì ìjì àgàn gbogbo ń tọ́fẹ̀ mí ti dọjọ́ kúkùkú lè ṣiṣẹ́ mọ́ àti tó rò ní kí ojú náà yóò máa sunkún ara rẹ̀ yóò máa sunkún àwọn ọ̀rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ ìrònú rẹ̀ ní ọ̀pá lọ́lọ́n fi ni wàlíyàkúṣà ládínà láwùtárọ̀ kú mínú kọlífìhìm ọdúnrí àtàwọn dí àfànàkọ́ fún àlàyìn láwùtárọ̀ kú wàlíyàkúṣà ládínà láwùtárọ̀ kú mínú kọlífìhìm ọdúnrí àtàwọn ضعافا خافوا عليهم hmm. فليتقوا الله وليقولوا قولا سديدا ọlọ́run ní gbogbo ẹni ọba fẹ́ kú láyé torí pé kú súnmọ́ tó wá rí wípé wọn lọ́mọ tó dàgbà láyé àfọmọwẹ́ tẹ́rù ọmọ bàkí ah! àwọn ọmọ kó sì mọ́ wà bímọ gan tó bá wọn kó wọn tètè kú báyìí kí ló ń bímọ torí bí àwọn ọmọ yìí ta ní ọ̀tọ̀ wọn ẹni tẹ́rù orú rẹ̀ bá ń bà kó náà bẹ̀rù ọlọ́run lára àwọn ọmọ òrukàn mi táwọn bàbá tiwọn náà sọ sílẹ̀ nígbà tí wọn ò lérò ọmọ òrukàn òun ni ọmọ tọjọ́ ọmọ kékeré tí ó sì ní bàbá mo rò pálá yé mi ti ẹni ó bá jẹ́ ọmọ kékeré tí ó sì ní kíni o tí ò ní bàbá ń kékeré irú rẹ̀ sọmọ òrukàn ògéńdé ọlọ́run ẹni tí òjò báyìí lọ́nà haúsá bísíǹsì tó ní ẹrẹ rẹ ni bí tí ń tà tàbí dùn ní ń ó lè ti fẹ́ yàwó méjì yorùbá ní ọlọ́wọ̀n lè tí òun lè máa tàbí dùn tó wọn àmọ́ ti báyìí lọ káàkiri tàbí bí ìròyìn à ń pè àwọn ọmọ wa ṣe kíni yorùbá máa pa ọ máa sákọ lọ ọmọ òrukàn nínú èèyàn òun ni màmá ta àbúrò wàhúwà dúnà ìgbòlò ọ̀rọ̀ ẹni tí bàbá yẹ bá kú tóun sì kéré tí ó ti bàlágà ṣùgbọ́n ọmọ òrukàn nínú àwọn ẹranko onílé tí ó bá níyà nítorí pé aslan ẹranko yìí ní bàbá ṣe é mọ̀sá mo yẹ ní bàbá yóò gùn ya rẹ̀ ní oṣù tí lọ́ntì ẹ̀ òun àti ya náà ní èyí tí ìyá rẹ̀ bá wá kú nù wọn ọmọ òrukàn lóhùn ṣùgbọ́n nínú èèyàn ẹni bàbá rẹ̀ bá kú kékeré tó wọ́n sí dàgbà nítorí kí bàbá ní ṣiṣẹ́ owó tí ó fi bọ́ fámìlì obìnrin má jòkó lé pé kọ́kọ́ òun ṣiṣẹ́ lọ kóun á jẹun ni wọ́n dára pé bó ṣe rí ládùúgbò wa iná ní àwọn àwùjọ wa iná. <laughs> ó dàbí ẹni pé bó ṣe rí náà náà nì àwọn ìyàwó ń bẹ ń lébà àwọn ọkọ ti ṣiṣẹ́ lọ gbéyàn kú dé tó tà ní sí ìrò pé ó bomi bẹ ìyó bomi ṣé yóò bomi bẹ ṣé yóò bomi bẹ ni òdì inú òdì òdì nìyẹn àwọn obìnrin gbogbo sẹ́tọ̀kùnrin máa ń ṣe pátá lóbìnrin Yorùbá ń ṣe igi nìkan wọn ọmọ làtà wọn ń ta igi òṣùlọ wọn ọmọ làgìtà wọn làgìtà ni àwọn obìnrin ó ti parí obìnrin ṣe mẹkáníìkì mi ò tí ì rí yìí o ó ti parí wọ́n ń ṣe mẹkáníìkì ṣẹ́rí pé tí wàá tán yányán kọ̀ńdọ́tọ̀ àwọn ń ṣe kọ̀ńdọ́tọ̀ dáadáa lẹ́kọ̀ọ́ yìnyẹn. ṣe ẹ̀rí padà wò ti dé àwọn náà ń kọ́ kadà wọn kò ní jù ẹ̀ àwọn aláwùjọ tó kó lè tó láìláì àwọn aláwùjọ dà bàbá ó jáde lọ kó jẹ lọ ìyàwó náà tó jáde lọ tani wa kó mọ̀ dálẹ̀ fún ọlọ́run yà kó dálẹ̀ fún ó ti parí ọlọ́run tó mọ̀ kó wọ́n dáwọ́ èèyàn sáyé ká tó délé ayé tó ti fi tá a jẹ́ bẹ́ẹ̀. nítorí ká má bàa dààmú kọ́mọ náà tó wáyé ọlọ́ni káwọn òbí rẹ ti wà ń bẹ̀ kí wọ́n máa wá ní tí ọjà tí wọ́n kọ̀ lẹ́kọ̀ọ́ òbí ọ̀há mójútó ó ti fẹ́ẹ̀lì ọmọ òrukàn òun ní ọmọ tó ṣe kí bàbá rẹ ti kú òun á dọ̀dọ̀ wà kékeré ní ayé ìgbà lárúbáwá aláìjà ìlíyà wọn tẹ́nìkan bá ti lè kú báyìí tó bá lọ́mọ tó dàgbà táwọn àbúrò rẹ̀ sì kéré yóò gbẹ́sẹ̀ lé gbogbo ogún ni tí ó bá lọ́mọ tó dàgbà tó bá lọ́mọ wẹ́rẹ́ ẹni ọba jábúrò rẹ̀ abẹ́gbọ̀n rẹ̀ tó fi ilé ayé yóò gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ yóò gbẹ́sẹ̀ lé àwọn ọmọ òrukàn àti jẹ́ ọmọ òrukàn kò sí lọ́wọ́ ẹ̀dẹ́yàn ọwọ́ ta ló wà ọwọ́ ọlọ́wọ́ bá ló wà ẹni tó bá mọ̀ pé ọmọ tòun náà ọlọ́run lágbára àti sọ́dọ̀mọ̀ òrukàn kó bẹ̀rù ọlọ́run lórí ẹni tó ti jọmọ̀ òrukàn láì lérò òbí mi ìbẹ̀ tó ṣe wípé ọwọ́ rẹ ti tẹ gbogbo nǹkan tán ìgbà tọ́wọ́ rẹ tẹ gbogbo nǹkan kó tó fi ẹsẹ̀ àwọn èèyàn lé ọ̀nà ọlọ́run bó sì mú yóò wá mú ọ̀dọ̀ gbogbo tó ti ló ń kọjú gbé ó sì dàrú ìmọ̀gá ẹ wá wọ àwọn ọmọ alágbájá ẹ sì bu bàbá wọn gbà tí ń bẹ láyé ọlọ́run kó wọ láyé tó bèrè àwọn ọmọ wa ọlọ́run ní sọ wọ́n dọmọ òrukàn tó bá rí bẹ́ẹ̀ àwọn ọmọ òrukàn táwa náà bá mọ̀ ẹja mọ̀ sí dáadáa sí àwọn kan náà afọ wọn lọmọ òrukàn kí ìtumọ̀ míì fọmọ òrukàn lẹni tó yẹ pé ó ní bàbá bàbá rẹ̀ ó lóòótọ́ ṣùgbọ́n bàbá rẹ̀ ò láàyè àti kọ́ lẹ́kọ̀ọ́ tí ọmọ òrukàn ló nà torí ìdí tọmọ òrukàn fi ń jọmọ òrukàn òun náà ní kí bàbá tó yẹ mójútó sí láyé tí bàbá bá ti wá ń bẹ láyé náà tó yẹ kó iṣẹ́ tó yẹ kó ṣe róòlù tó yẹ kó plé kó plé rẹ̀ kò ṣe tó yẹ kó ṣe ọmọ òrukàn náà lọ́mọ ẹ̀ ládùúgbò wa yìí sọmọ òrukàn lọ́wọ́ á pọ̀ ju àwọn ọmọ ní bàbá sọmọ òrukàn ni tí kì í bá sọmọ òrukàn lọ́pọ̀ jù àwùjọ òní tọ́ọ̀gì òní pọ̀ láwùjọ tó bá wọn ọmọ kan ó ní bàbá yóò ní ìyá tí ń mójútó yóò wá wá ní secondary school yóò láàké yóò lọbẹ yóò lòdì yóò wà nù ẹbí ẹyẹ wọn àbí ọ̀gá dáa kó lọ ọ̀nà ìyá jẹ ọ̀gá ọ̀gá sùkúù tí ọkọ̀ ń ṣe tó ti bímọ tó jù lọ. ọ̀gá máa àwọn ọ̀gá gan mọ̀ wọ́n ọ̀gá mọ́jú sára rẹ̀ kọjá wọ́n sáájú o àwọn ọmọ eléyìí ẹ lọ wò dáadáa ẹ lọ béèrè òbí wọn níbo làwọn bàbá wọn wà níbo làwọn bàbá wọn wà ìyẹn lọ́fà tó fi jẹ́ ọjọ́ wípé bá a bá ń bẹ láyé gan a tún bí ọ̀dọ̀ ṣiṣẹ́ bọ́ máa wò sí ní ìjọ́mọ̀ òrukàn ìyẹn ni àfa àtọkọrin tá n ké ń jẹta tó gbà lérò nù. lẹ́sàlíyàtì múlẹ́dì. lẹ́sàlíyàtì múlẹ́dì kọ́dé máa tàwa lìlúrú bàdìlíyàtì múyàtì múlẹ́ẹ̀lmi wàlí àdàbí. يتيم العلم والأدب ونيقي ليس اليتيم الذي قد مات والده tẹ́bá ní ọ̀pọ̀ ọmọ òrukàn wá mọ́ lọ pé ní bàbá rẹ̀ ti kú kìí sùn lọ́mọ òrukàn bàlẹ́ yàtí mú yàtí mú ilmi wà ilẹ̀ àdàbí bàlẹ́ wà ilẹ̀ àdàbí ṣùgbọ́n ẹni tí ń jọ́mọ̀ òrukàn lọ́mọ tó ṣe pé irú ẹ̀kọ́ táyé ní tó yẹ kó ní kò ní kò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò lẹ́kọ̀ọ́ ayé yóò àwọn ṣe bàbá o sẹ́yìn tí ò tó àbẹ́gbẹ́ ẹ̀ àbáwọn tí wọ́n jù lọ sẹ́pẹ́ chẹ́ǹjì wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ní títì bàbá bàbá dáadáa aláàjì aláàjì kò ní bàá jẹ wọ́n wá ju ten naira twenty naira ìgbà tí ò sẹ́kọ̀ọ́ àwọn ọmọ òrukàn nù ẹni tí ò lẹ́kọ̀ọ́ yẹ pé àwọn èèyàn kan lọ bí iṣẹ́ tí àwọn máa ju twenty twenty naira so tó bá tún wá gbà kan yìí mú gbó tàbí ó fi mu sìgá ní ewu ní lónìí lónìí ìdílé ma ewu bí adúrú àwọn ọmọ kéékèèké ti ń tọrọ owó ṣe pọ̀ tó ẹ dákun ẹ fún mi ní kinní kan ẹ dákun ẹ ṣe kinní kan wọ́n ti pọ̀ bàjẹ́ àwọn òbí wọn lọ́rọ̀ àwọn láre ọlọ́mọsí wá lóbi tí ọ̀rọ̀ ọmọ ẹ̀ láre ọlọ́run ní àwọn ọmọ òrukàn ẹ ṣe dáadáa sí wọn ẹ ṣe dáadáa sáwọn ọmọ òrukàn ìhìn bá bóò láṣẹ wá sí dáadáa sọmọ òrukàn àti bẹntí ń jọmọ òrukàn nìsí báwo ni a ti ṣe dáadáa sọmọ òrukàn ọlọ́run bá ṣe dáadáa fún àwọn lárúbáwá tó jẹ́ mùsùlùmí wọ́n gbìyànjú wọ́n ní mizaniya fún àwọn àyíká wal armala wọ́n ní àkáǹtì tó tóbi gbogbo àwọn tí wọ́n bá ti jọ mọ̀ òrukàn láfíríkà ẹ máa ná wọn lórí kí wọ́n máa jẹun kí máa lọ sùkúù kí wọ́n máa lọ ilé ṣùgbọ́n ṣẹ̀pọ̀ áfíríkà ni àwọn ọmọ nàìjíríà ọmọ gangan náà ni ó wà bẹ́ẹ̀ tí wọ́n ń ṣètò ẹ̀ làwọn bá ń fi thirteen million ra géètì sílé àbí jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ilé tó jẹ́ géètì tó jẹ́ bullet proof jẹ́ kí wọ́n wọ́n import ẹ̀ wá láti ìlú èkó àwọn ọkọ̀ dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀dẹ̀dẹ̀ wọ́n gba owó gba owó gba owó gba owó owó òsì kó pamọ́ wọ́n wá fi ra góòdì ẹ̀ ń bá ju twenty five thousand fifty thousand sáàyè ẹ̀ ń pé yóò sì yóò wù tíyàn bá ra góòdì òkà kan ó lè jẹ́ fifty thousand ó lè jẹ́ hundred thousand ó lè jẹ́ one fifty thousand wọ́n wá ra góòdì lọ́ba kó pamọ́ yẹn bá ti ní ìdíwọ́ wọn ta díẹ̀ ilé ọ̀gá wọ́n ń bá àwọn gómìnà táàkà lórí mọ́tò owó àìtáàmù sí ni. sẹ́rí pé nǹkan dé oríkẹ́ táwọn ìyàwó wọn bá bí ma tó bá tó sùn wọn bá ti pé wọ́n gbọ́ tẹ́lì fún alamẹ́ríkà owó ń wá láti Saudi àwọn ọmọ wa ń dọ̀wọ́ Amẹ́ríkà sẹ́rí pé nǹkan ti dé báwo láti ṣe dáadáa sọ́mọ òrukàn ọ̀nà méjì àbí mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ọlọ́run máa ń kádàrá akọ́mọ òrukàn ó wà lábẹ́ ọwọ́ èèyàn tó ṣe wípé bọ̀dá èèyàn ló bí bọ̀dá wa bọ́ sọ̀dọ̀ lọ èèyàn náà ló wá kú fún bàbá bọ̀dá èèyàn tó wá bí èèyàn gan jẹ́ nígbà tí èèyàn wà láyé nítorí máa o ó máa jẹ òfin ilẹ̀ mo rò to mi ti kì í ṣe kó tòsí tábà ní kankan ní tí ó máa jẹ gangan wà ńlẹ̀ tí bàbá ti fi ilẹ̀ ọkọ̀ ilé jẹ́ gẹ́gẹ́ bá ń gbowó ilé lọ́dọọdún mo rò pàlà yẹn ti ó fi okó lẹ tó yẹ kí prósìdì rẹ tó tọ́ ma rẹ ọlọ́run bọba tọ́lá rẹ ga ó ní wàbìtà lórí yàtà àmà àtà ìdá abárágùn nìkan. وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم آنستم منهم رشدا فارفعوا إليهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم فكفى ká tó tu àyà yẹn wà á tún yàtà àmọ́ amúwà àlàhùn. wà á dàlú lẹ́kọ̀ọ́ bí sàbí fọ́yé bẹ̀. wà látà kùlù a rí tí ẹlòmíyìn bá tọ́lọ̀ bá lọ fi ọmọ òrukàn sí lọ́wọ́ bá wọn yóò wá ṣe dáadáa sí yóò wà gbogbo ọ̀rọ̀ rẹ̀ pátápátá yóò sọ di tiẹ̀ yóò sọ bá fi sọ pé àwọn ọmọ òrukàn ẹ fún wa lọ́wọ́ wọn ẹ má dà pọ̀ mọ́ sápà kò ìlà kún ẹ má jẹ́ ẹ má jẹ dúkìá àwọn má ti yín àwọn sábẹ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n dáa púpọ̀ ìgbàtọ́ lọ́n ti ní ẹ má jẹ tí wọ́n má ti yín tọ́mù òrukàn bá wà mẹ́ lọ́dọ̀ ẹlòmíì nínú wọn wọ́n wà lọ ká dàbídùn lóko bàbá ẹ̀ ó jẹnu dàbídùn ló bá jẹ díẹ̀ tẹ̀kún yóò lè jẹ́ tán lẹ́ẹ̀kan náà ó wá aṣẹ́kù wọn làwọn ò ní jẹ tọ́lọ́run ti ní ká má jẹ papọ̀ wọ́n wàá fi ilẹ̀ bẹ́ẹ̀ yóò máa jẹ títí tí òkú òfin bàjẹ́ tí ó fi jẹra ìsúrọ́fù bá tún dé ìnira yìí pọ̀ débi wípé àwọn sàbí wá bá náà wípé gbogbo nǹkan mọ̀ ọmọ bàjẹ́ tán ọlọ́run sì ní amájẹ pọ̀ àwọn bẹ̀rù ọlọ́run tí wọ́n ń lọ́wọ́ bí àyà àti sàlẹ̀ ọlọ́run ní wípé tọ́mọ òrukàn bá ń bẹ lọ́dọ̀ yín ẹ ṣèdánwò fún ẹ máa ṣèdánwò fún ẹ máa fowó díẹ̀díẹ̀ dánwò ẹ máa ṣèdánwò fún un hàtà ìdábàlágún nìka títí táwọn náà bá fi tójú bọ́ tí wọ́n tó yàwó gbé ọmọ tó bá ti bàlágà tẹ́ ẹ bá ti ṣèdánwò fún fàyínà anastom minhum rushda ọmọ tẹ́ ẹ sọ fún kí àwò wọn náà wọn máa ní ìdí owó owó jáde ẹ̀kan dẹ̀ wà lọ́wọ́ mi gba twenty thousand àwọn nǹkan tó bá ní ìdí kò tẹ̀ fìrà ìgbà tẹ́ ẹ lọ́jọ́ kejì lẹ́bàá rí tó gbé ẹrù dé.

fifteen thousand mo wá tà lálábọ́ mo sá padà rí seventeen ó lé two thousand so kọ́sọ́mà yìí mo tún ti wá kó fún kó tó bá ń gbé ráìsì àpò mi àmì eléyìí ti tó owó. ṣùgbọ́n ọkọ̀ wọlé lọ ó dé jọ́ owó ojú ní nǹkan ẹ̀hìn àwọn ọ̀rẹ́ mi kan láwọn ní ìdí owó ni <laughs> àwọn ọ̀rẹ́ rẹ̀ ní ìdí owó owó wádà ó ti kówó fún wa ẹ ti rí pé léyìí gbogbo ìtọ́jú bẹ́ẹ̀ fún ibi jẹ́ ọlọ́run ọlọ́run nípa yìí ní aniston minhum rushda tẹ́ bá rí pé ọmọ eléyìí ti ní rushdu ó ti máa ń tẹ́ ń pè lówó ó ti máa ná ọlọ́run nípa dẹ́fà ẹ̀wù ilayhim amwala ẹ owó wọn padà sọ́dọ̀ àwọn èèyàn bẹ̀rù ọlọ́run ẹnìkan bẹ àgbàlagbà ni ó ní oko ó lóko ìgbà tó lóko ọlọ́run bá nínú àwọn ọkọ tó ní ọkọ tó ṣe dáadáa gangan àbúrò rẹ̀ ló mọ̀ kó lóko àbúrò ló pé ó ní àwọn ọmọ ọmọ kankan àwọn ọmọ kéré ọmọ orúkọ àwọn kéré tí ò tí ì ṣe kò ní àní káwọn ọmọ àbúrò wa gbẹ́sẹ̀ lé àbúrò wa gbẹ́sẹ̀ lé àbúrò wa ń fọ yé ó tún jàmá tiẹ̀ gbogbo kó ó jàmá tiẹ̀ rótòrótò kan tí wọ́n máa rí kiri bẹ̀ wọ́n ha láwọn ọmọ lọ àwọn wa dàgbà bẹ́ẹ̀ àwọn náà fi bímọ ẹ̀mí ẹni ẹ wá gùn. ẹnìkan wá ń bẹ tó jẹ́ ọ̀rẹ́ bàbá yẹn ọlọ́run ní kó nù dàgbà dáadáa. èmi yẹn wá fẹ́ bọ́ ó sì mà àbúrò náà ó náà ti ń padà ń sáré wọ́n wá wá bí ọmọ wá ọrịa pé bàbá wa bàbá ti kú tipẹ́tipẹ́ o táwọn míì nù o nínú àwọn ọmọ bàbá nǹkan tuntun ti kú tún ti wà. tó bá débẹ̀ ní ah wọn ò sì fẹ́ fàṣẹ yìí fún wọn fẹ́ gbàṣẹ yìí lọ́bọ́lọ́ kì í sọ̀rọ̀ ogún ọdún o kì í sọ̀rọ̀ ogún ọdún kì í ah èèyàn ọmọ yìí ẹ̀kọ́ àforítì ọlọ́run ní pé tí ń níyàwó ṣùgbọ́n ẹ̀gbọ́n bàbá yín yẹn lọ bá ẹ lọ bẹ́ẹ̀ kọ́ sànù yìí ìtọ́jẹ́ ń bi kínú náà tó bàbá yín ló ní nǹkan báyìí o ibẹ̀ gẹ́gẹ́ làbúrò tí wọ́n á rí owó tó ti rí àìmọye nǹkan tó ti fi di àìmọye nǹkan mọ́lẹ̀ bàbá yín ló ní o ẹ lọ bẹ̀ bọ́lọ́run bá lè jọ yọ̀ǹda rẹ̀ fún yín ẹ lọ bẹ̀ torí àìbá a mọ ọ̀fẹ́ déwájú ọlọ́run tọ́lọ́run kí ṣe bó o ṣe máa. làwọn máa bá wò pé ẹdùn ọ̀rọ̀ yìí ẹ̀wọ̀n tó lágbára ni ọwọ́ òun ẹ̀ máa fi jẹun pé bó láti béèrè gan bàbá àti ẹni ti kún kékeré wọn ẹ̀sẹ̀ dàgbà ni wọn ọmọ nǹkan kan wọ́n ti ń pín epo three litres àbí <laughs> five litres fún wọn àṣẹ gbogbo ohun tí àbúrò bàbá wọn fi ń ṣe ọ̀rọ̀ tí ó tó fún wọn lówó tí ó tó ní bàbá ṣe àṣì bàbá wọn ló gbogbo ẹ̀ kó làwọn àṣe wọ́n bá di pé ètí bàbá sọ yìí ẹ̀jẹ̀ àwọn tí wọ́n tó jẹ́ àgbàlagbà wo ló tún kù tó jọ̀rẹ̀ bàbá yín ẹ̀jẹ̀ àlùyàn lọ́wọ́ ẹ̀yìn tí bẹ́yìn náà ní ń kówó tó wà ń bẹ̀ fún bàbá yín náà ló ní à wọn ò fún wa ní kankan bàbá yín ló ní sẹ́yìn ọmọ yóò mọ kankan ìlú ẹ̀yìn ọmọ kò lọ́rọ̀ sí ẹ̀ mọ kankan láti yé ẹjọ́ yìí ẹ lọ lè bá tó bá níbẹ̀ kọ́ kẹ́ wá pè mí ṣùgbọ́n náà gbádùn mọ́ rẹ̀ ẹ̀sán lọ wá wọ́n sì lọ bá ṣùgbọ́n ẹ̀ ń pẹ́ tó kú bá ń dé ẹ̀rù máa bá àyàn ó ní ẹ̀yàn máa mi ẹ̀ forí jẹ mí ní ẹ̀ forí jẹ mí ní ẹ̀ ẹ̀ forí jẹ mí ẹ̀yin lẹ́ ní kò lóṣù kan lẹ́yìn rẹ̀ tọ́lọ̀ tí mo sọ̀rọ̀ ó wá kú kí bó láti wá pín ogún ìbáyìí ní nínú àwọn ọmọ gan àwọn kan tó ti kú ẹni sì jẹ́ bí fún mi thirty years àbí jù bẹ́ẹ̀ bó láti wá bẹ̀rẹ̀ ọmọ òrukàn wàlíyàkṣà ládín aláwòtárọ̀kú min khalfihim ọdún rẹ̀ yàtà àwọn di àáfàá خافوا عليهم وتسلسل الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم ọ̀nà bí téèyàn máa gbà á ṣe oore fọ́mọ òrukàn wá nì tọ́mọ òrukàn bá wà ń bẹ lọ́dọ̀ èèyàn tó bá bọ́ sínú irú àwọn tí mo kọ́kọ́ wí hùn tí bàbá rẹ̀ rí nǹkan fi ilé ayé ìwọ lọ wá lọ́lọ́run kárí ara kọ wà ní ìcháàjì tó mọ̀ dárí ẹ̀ ọmọ ni òsì tí àwọn ọmọ náà sì rí wẹ́rẹ̀ ọ̀nà ibi tí èèyàn máa gbà ṣe dáadáa fún wa ọ̀nà àkọ́kọ́ ni wípé ní tí bàbá wọn fi ilẹ̀ yẹn báwo ni ó ṣe máa gbèrú tí ò ní tán yóò ṣe pé àwọn àwọn òpin ẹbí bàbá wọn ṣe kínní kan a máa ni pé báwo ni nǹkan yóò ṣe máa gbèrú ìyẹn lọ́lọ́run ومن كان غنيا ومن كان غنيا فليستعفف ọlọ́run ẹni ọlọ́run bá rọ̀ lọ́rọ̀ nu yín tí ò bùkátà sí kó mójú kú òun bẹ̀ kó dúró tọ́lọ́run ومن كان فقيرا فليأكل بالمعروف ọjà. ومن كان فقيرا فليأكل بالمعروف. ẹ̀ tó náà bá jẹ́ aláìní ọmọ òrukàn wá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹni tó wá jẹ́ bàbá rẹ̀ wá fi ọrọ̀ ọlẹ̀ fọlẹ́ àkólé bíi màrò kó máa jẹ́ inú ẹ̀ lọ́nà tó dáa báwo ni ó ti jẹ́ ń bẹ̀ lọ́nà tó dáa ó ní pé kó máa fi ṣe business kó wá máa yọ owó iṣẹ́ rẹ̀ ń bẹ̀ sotie yóò máa bá fi nǹkan yẹn ṣe owó owó ṣe tiẹ̀ yóò máa yọ ń bẹ̀ tí ò ní máa sa ojú owó kò ní fọwọ́ ba ojú owó yóò tún wá máa ní èrè díẹ̀ díẹ̀ sí fọmọ yóò máa ní èrè díẹ̀ díẹ̀ sí fọmọ kìí ṣe wípé kọmọ owó tó dàgbà á ní gbogbo owó bàbá rẹ̀ àti fi tán sùkú gbogbo owó bàbá rẹ̀ àti fi ṣe kéèsì ẹnìkan fẹ́ gbé ẹsẹ̀ lé ọ̀rọ̀ bàbá rẹ̀ àwọn ṣe kéèsì ilé bàbá rẹ̀ kan tó wà níbi kan ẹ sì fi gbogbo tó tó kù nílẹ̀ ẹ sì fi ṣe kéèsì tán ọ̀daràn yìí ọ̀nà kan nìyẹn nínú ọ̀nà tí yẹn máa gbà ṣe dáadáa sọmọ orúkọ tá al sọ ó ní pé kí ó jẹ́ pó bàbá rẹ fi nǹkan lẹ̀ a ṣe dáadáa sí pẹ̀lú wípé ọrọ̀ bàbá rẹ̀ tí ọba máa mójútó kó di nǹkan mójútó títí tọmọ yẹn náà tọba wá dàgbà tán ní ọya ìgbà nínú ọ̀nà tí èèyàn máa ń gbà ṣe dáadáa sí tó bá kíyàn bá pírísàfù ọ̀rọ̀ rẹ̀ kíyàn sí ojú ẹ̀ kó wá di ọmọ gidi tó bá jọmọ tíyàn lè fẹ́ kíyàn wá fẹ́ yà o ìyẹn lè pàdé àyẹ̀mí tó bá jẹ́ ọmọ tíyàn lè fẹ́ mú pé o wọ́n fọ ọmọ bọ́ọ̀lẹ̀ o wọ́n fọ ọmọ ẹ̀gbẹ́ torí owó torí ara ń táwọn lárúbáwá máa ṣe ń gbà náà owó yìí pọ̀ wọ́n wà pé jáwọn òkùnkùn fẹ́ ṣùgbọ́n àwọn sàábì ànábì ẹ̀rú mọ́ bá wọn ló fi níwáyé ní kíkọ́ máa látọ́kọ́ sí ó fèlè àtàmà tẹ́ bá òkè tẹ́ bá fi ọmọ òrukàn tí ń bẹ lábẹ́ ọwọ́ yín tẹ́lẹ̀ ẹ jà ń bẹ́ ẹ bá lẹ gbẹ́sẹ̀ lọ́rọ̀ ẹ̀ fáńkì ẹ̀húnmọ́ àtọ́ba alákùnrin nìsan ẹ fẹ́ obìnrin míì tọ́ba tẹ̀yìn lọ́rùn ṣùgbọ́n yẹn lè fẹ́ wọn tẹ́yìn bá ti lánìyàn dáadáa ọ̀nà nínú ọ̀nà míì tí a máa gbà ṣe dáadáa sọ́mọ òrukàn Al-Qur'ani ṣàlàyé rẹ̀ tánàbí ṣàlàyé rẹ̀ tí Islam ṣàlàyé rẹ̀ fún wa ó ní eléyìí tó wá kú tó fọmọ wẹrẹ lẹ̀ sáyé tí ò tún wá ní nǹkan kò wá ní nǹkan nínú ojúṣe mùsùlùmí oníkékèyàn wá di káfílù lìyẹtì mi báwọn anábìsí ní káfílù lìyẹtì mi àti àjọjọ wà báyìí lọ àjẹmọ tó túmọ̀ sí pé téèyàn bá fẹ́ dé ipò àwọn níbi ìgbádùn lọ́jọ́ kó tó yún ní bí ìka méjì òun ṣe súnmọ́ra àwọn yìí bẹ́ẹ̀ tí bá ń tọ́jú ọmọ ìyẹn ni ọmọ òrukàn tí ò ní kankan tí bàbá rẹ̀ ò fi lẹ̀ tí ó o ọlọ́rọ̀ ni ọmọ tí ì tó jẹ́ pé ẹni ó fẹ́ mójútó gan wọn ò bí dáa níbi ọ̀rọ̀ kò lè súnmọ́ ṣùgbọ́n mọ òrukàn tó wá já láì ní tó bùkátà sẹ́ni tí ó tọ́ ara nǹkan táwa mùsùlùmí wa mójútó láyé òde òní ẹnìkan wọn ló gba Islam nìkan náà àwọn ilẹ̀ lárúbáwá àná abíjẹta mọ́ǹkà ilé àwọn àìtáàmù ni wọ́n ti tọ́ dàgbà ọmọ mùsùlùmí ni o ṣùgbọ́n ń gbòó débẹ̀ ṣé ẹni bó ti jẹ́ pé àwọn kiri yóò ni wọ́n ń ṣe ilé àìtáàmù bí àwọn náà wọ́n ń ṣe ilẹ̀ lárúbáwá náà àwọn kiri yóò ní à ń ṣe wọ́n sì ń kó kíní kan fún wa wọ́n sì sọ wọ́n di kiri yóò òun wá gbà sílámù ìgbà tó wá gbà sílámù padà ìwà ń sọ ń tójú rẹ̀ rí nílé àwọn àìtààmú wọn sọ pé kódà àwọn ọ̀rẹ́ òun mẹ́ta ní wọn tó ń tó ti di من أحسن إلى الناس تسعى من قلوبهم فطالما استعبد الإنسان إحسان الإنسان إحسان أحسن إلى الناس تستعبد قلوبهم الإنسان afáàní ahsin ilà náàsì máa ṣe dáadáa sáwọn ènìyàn tẹ́sítà abẹ́nú kọ́ lọ bá wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó sì sọ wọn dẹ̀rú ẹ̀ tí dáadáa bá pọ̀ ó sọ wọn dẹ̀rú torí pé àìmọye ìgbà ó ní sọ àwọn èèyàn dẹ̀rú ẹgbẹ́ wọn mùsùlùmí èsì dáadáa nítorí kọ́ fẹ́ sọ̀yàn dẹrú o ṣùgbọ́n nínú ṣíṣe dáadáa ń bẹ nínú ọ̀nà tí yẹn máa fi ń ṣe dáwà sójú ọ̀nà ọlọ́run àwa mùsùlùmí ò ló mọ́ àwọn tí ìṣe mùsùlùmí wá yá lọ́dọ̀ wa wọ́n wá lò lẹ́yìn anábà Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan bẹ́ẹ̀ nú àwọn kèfèrí anábì ṣe wáàsí wọn ti kò gbà wọ́n wá fẹ́ lógún lẹ́yìn bàtà àwọn mùsùlùmí ti wá gba ìsìlámù dáadáa lẹ́yìn fatihu Makkah ni tèrò ti pọ̀ ní ìsìlámù ìdà ọ̀wá tó tí wọ́n fi jagun ìdà ọ̀tọ̀ òun wa máa ń ṣe ìdà ń iṣẹ́ ni ma rọ ó ti wá rọ dà lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ àwọn mùsùlùmí owó òsì tí yẹ pọ̀ ìbá ní káwọn ọ̀rẹ́ ti dà lọ́dọ̀ rẹ̀ káwọn ọ̀yà ìdà ọba ní kò sí wàhálà ìdà yìí wá pọ̀ ìdà yìí pọ̀ bó o lẹ ṣe ní ní kíní tí gbogbo ọrùn tán tẹ́lẹ̀ ní sanwó ẹ̀ ma ibi ẹ bá ti lo dàmí wọ́n tẹ̀lé ń lọ́bẹ̀ wọ́n tẹ̀lé ń kálọ̀ kò sí wàhálà ó rìn tá a fi ṣe kìí sì wọlá fẹ́ fi dà pa wọ́n bá tẹ̀lé ànábì sọ̀rọ̀ àti sọ̀rọ̀ wọ́n tẹ̀lé àwọn sàbí lọ wọ́n bá jí ogun wọ́n sì jagun ọlọ́run sì fa ànábì lógun sẹ́ ṣé wàá wọn tá ànábì lọ́ọ́ jà lógun yẹn wọ́n ti múra lẹ̀ dáadáa

ìgbà tí wọ́n wá ṣẹ́gun tán tí wọ́n pa àwọn tí wọ́n pa náà gèbè tí ẹnjọ́ fẹ̀yìn lẹ́ fẹ̀yìn lẹ́ nǹkan kan ọ wá kó àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n rágbà fún làwọn ràkúnmí ike mi ga tó báyìí ní yíyá ní yíyá mi ń jù báyìí ní tí ọlá ń bẹ ní ara wọn gbáà ẹni ó kó dàfà ànábì tí ó gbà sílámù tí wọ́n ti ṣe wá àṣepọ̀tún sí tí ó gbà sílámù ìwà ń wo ràkúnmí báyìí kọ̀ wá dójú kò wọn kí áà ah, abẹ́rẹ́ àwọn ọ̀rọ̀ kọ́mi ṣe rí bákàbákà abẹ́rẹ́ nǹkan abẹ́rẹ́ kò wá dójú kù kò béèrè ìdájọ́ fi jagun mọ́ làkúnmí ní wò kò sáwà dójú kù anabi sallallahu alaihi wasallam anabi ní sí àwọn tó ń wọnyà ó wù ọ ni ó ní à ah, ó wù mí o anabi ní gbogbo eré tó ń wọ máa kó gbogbo ẹ lọ wọn anabi ní wọn máa kó gbogbo ẹ lọ báyìí aṣáájú jáde aṣáájú aláìláìlá wa anna muhammadu rasul aṣáájú tẹ̀lé bó ti gbà sílámù àwọn mùsùlùmí ayé òde òní ò lè ṣe bẹ́ẹ̀ ẹni ó tún lórí ga tó darí ní òtùmọ̀ òkè iná ara kúmí iná ara kúmí èwo ni ó jẹ ti bàbá nínú àwọn màálù yìí èwo ni ó kàn mí anábì ni máa kó gbogbo ẹ̀ lọ ọ̀kan náà àwọn kèfèrí ó ní ọlọ́run ọ̀dẹ́ èèyàn kan tó ń hẹ́ẹ̀tì tó ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní wípé kò wá dáwọ́dó ìsàmbòmí nìkan ìsàmbòmí nìkan ìsàmbòmí nìkan débi pé kò wá sẹ́ni tí ń bẹ́nu ẹ̀dọ́ ọlọ́run tí mo fẹ́ràn tó látara láti bí yíyéètì díbi yí fẹ́ràn ṣùgbọ́n wò láwa ṣe rí inú àwẹ̀ la wà yìí àwọn èèyàn bá wa gbélé wọn bẹ ládùú àmọ́ irú ìnira tí wọ́n ń rí láti gbà wẹ̀ àwa sì ń gbé nǹkan wọlé à ń gbé nǹkan wọlé ẹ sì mọ̀ pé àwọn yàrá àmọ́ e eh, yóò ṣiṣẹ́ lọ́wọ́ wọn mọ́ wọn nù yàrá wọn bá jẹun tán eh, yóò wá ti bá ní yóò yóò ń mùsùlùmí níbi tí wà gánà ọmọ ìyàwó ẹ̀mí ẹ̀ńsà òdì ìsìn sùn ó lóun délé oúnjẹ ó ti rárá bá ti pa ká bó ṣe ń jẹ lọ ọmọ lárúbáwá dé ó sì gbé bí ìlàjì chicken wọ́n jà tó ń bá ti jẹ díẹ̀ mẹ́bàá ó sì gbé fún kíkọ́ máa jẹ ọlọ́run wá pé ah ọlọ́run ti ṣeun ọlọ́run bá ń jẹ lọ máa jẹ ó ní kò pẹ́ nìkan bá dé wọ́n ti gbọ́njẹ fóònù náà báyìí tó jẹ bí sí mélòó tí ó jẹ mẹ́bàá ó wá tún jà fóònù wọ́n ti rí pé dúdú ni pé tálíkọ̀ ọlọ́run ni àwọn aláwọ̀ nàìjíríà náà ti máa mú láìlọ́ọ̀ lọ tí wọ́n bá ti lọ lé oúnjẹ kàǹtì wọ́n rárá kékeré wọ́n máa yẹ ń táwọn mú pò ó ní ìgbà tó di pé ilé tó jama èmi náà tó tó jama lòdì ah ẹ̀yà jama fún mi náà ti tó èmi kí ní ilé jẹ́ gbogbo ẹ̀ ẹnìkan bẹ́ẹ̀ ni ọmọ ìyá ó ní ọmọ lọ Saudi ó wà mú lọ kí ló mú lọ fún kí ló fẹ́ mú lọ fún àfi tó bá gbédè lò ọba ti rọ́mọ lárúbá ti jẹun jókòó wájú ẹ̀ ọba ti sálámà sí gẹ́gẹ́ bá náà orí dáná àkọ́ nínú kó nìkan fún ọ lóúnjẹ àbíkẹ́ ìjọ máa jẹ tiẹ̀ ó ní àfikún tó ojú bá tí wàá máa ń tì ọ ó ní tọ́ ọba lójú ti èmi lè pọ̀ o. ṣùgbọ́n tá a fẹ́ ló ń bẹ̀ ni pé àwọn ní àánú wàláhì wọn làánú wọn làánú wọn ní àánú wàláhì wọn làánú. ṣùgbọ́n bò làwa ṣe wá rí báyìí àyíláàánú ò já fẹ́ràn ara wa kọjá òjò owó tòrò ẹni tó dáa fún kọjá mèrè ò balẹ̀ ẹni tí ò dáa fún kọ lánìyàn dáadáa fẹ́ni ò dáa fún wẹ̀lìyàtá mọ́ àwọn ọmọ òrukàn àwọn ọ̀nà tájọ́ àṣẹ dáadáa sí wọn ní ẹ̀wọ̀ a ṣe dáadáa sí wọn pẹ̀lú wípé ẹ̀kọ́ tó bá yẹ kí wọ́n ní tí bàbá wọn bá ń bẹ láyé kájẹ́ sábàbí àti ní fún wọn a ṣe dáadáa sí wọn pẹ̀lú wípé tọ́lú bàbá wọn bá fi ọrọ̀ kalẹ̀ bóò lọ́rọ̀ yóò ṣe ní parun ó tó dàgbà a ṣe dáadáa sí wọn pẹ̀lú wípé tí bàbá àwọn ò bá rí nǹkan fi kalẹ̀ báwo ni wọn ò sí ní fìlì báwọn ò ní bàbá báwo ni wọn ò sí ní mọ̀ pé àwọn ò ní bàbá báwo ni ìjẹ́ ọmọ tí ò ní bàbá ò sí ní gbà sílámù lọ́wọ́ wọn àìmọye ọmọ ní sílámù rẹ ti bó ó ti bọ́ nítorí pé ò ní bàbá àbí nítorí pé ó ní bàbá bàbá rẹ̀ ọ̀rá ayé tiẹ̀ àwọn ọmọ tí ń ṣẹ́gun wọ́n ìgbégun lé wọn wọ́n sì ń ṣẹ́gun wọ́n lè gún làwọn ọ̀dà lẹ́sẹ̀. àwọn ọmọkọ́mọ ọlọ́mọdé á sì bí wàlìyàtọ̀ àmà eléyìí tó tẹ̀lé ní àwọn masakin almiskinu nínú èdè lárúbáwá òun lẹni tó ṣe wípé ara ń bẹ ní ẹ̀mí ẹ̀ ọgbọ́n orí rẹ pé ọlọ́run wá sọ́dí ẹ ní ọ̀rọ̀ látara òsì man asikana olùfakọ̀rọ̀ onímọ̀kè mísíkì ẹ̀ńtẹ́ kó náà má ràdá ọgbọ́n ọkàwé ó sì gbogbo ẹ̀ ṣùgbọ́n òsì lọ́lọ́run bá lóhun fi jẹun yá kìí ṣe pé òun náà ọmọ bí wọ́n ṣe fi tátàtà mọ́ tútùtù kìí ṣe pé òsì egun lára ẹ̀ ṣùgbọ́n gbogbo ara yẹn yóò wá fi inú dáa ni kò ní lè dá síta látara òsì yóò wá di miskin miskin lẹ́ńtà rẹ̀ balẹ̀ ní wọ́n fi ń pèlè ní sakal so miskin ẹ̀ńtà rẹ̀ ti balẹ̀ ẹ̀ sẹ̀kínà dé ṣùgbọ́n sẹ̀kínà tipátipá ni òun náà gbá òun náà ní làákàyè òun náà lóye ṣùgbọ́n lọ́wọ́ bò jọ́gbọ́n rẹ̀ ó ṣe láǹfààní tó bá tún fẹ́ lò pàbó náà ni ó tún já sí ọlọ́mọ sì ti wà bẹ́ẹ̀ irú ẹ̀ ń tọ́ bá wá rí bá wọn ọ̀gbọ́n tó àbọ̀ jùlọ tọ́lọ̀wọ̀n jẹ́ kí ọgbọ́n ti ẹ̀ ọ́dọ̀gọ̀ ọ wà máa náwọ́ sí wà máa ṣe dáadáa sí ọ mọ̀ pé eléyìí ń bẹ lọ́dọ̀ ti ẹ náà kì ni àwọn aláìní ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wa ẹ jẹ́ kí dáadáa wọ́n mọ̀ dọ́dọ̀ wọn ẹ já kí dáadáa wa kọ́ máa dọ́dọ̀ wọn ẹjá jápèjúwe láti jí ìwà ọrẹ ìwà mùsùlùmí ìwà mímọ́ tọrẹ ìwà lílàánú ẹ wá dúró ìdájọ́ òfin ẹ̀sìn tí Islam gbé kalẹ̀ tó ṣe wípé téèyàn bá jàǹbá ń bẹ̀ ní tí ó fi tán ọ̀ràn òní pé kó bá láì ní ọkọ̀ àbí ọkọ̀ tó dà tó fi dórí àwẹ̀ obìnrin tó ń fọmọ lọ́yàn

nítorí wípé kí ìnira tiwọn náà lè fúyẹ́ ara tọ́lọ̀ wọn bá gbé ìsìláàmù kalẹ̀ fún ó ní wípé kọ́mọ̀sí ẹni tí ara ní láwùjọ kọ́mọ̀sí ẹni tí ara ní láwùjọ kí ẹni tọ́jọ́ lọ́rọ̀ kó máa mọ̀ wípé tọ́lọ̀ wọn bá ṣe fóun ó lòun ni ẹ̀ tó gbọ́n tá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ní wípé àwọn tẹ́ ẹ rò sí aláìní yẹn torí wọn lọ́lọ́run fi ń ṣèjẹ̀mú fẹ́yìn torozakuna bihim sábàbí wọn lọ́lọ́run fi ń fẹ́ kì í ṣe yín nìkan lọ́lọ́run fẹ́ fún káwọn èèyàn kan tara yín dúpẹ́ fọ́lọ́run tẹ ẹ bá wá gbìyànjú tẹ́ ẹ bá ná lọ́nà tó yẹ kẹ́ gbà náà ẹ o ẹ ẹ rí i pé yóò máa gbèrú sí i nínú àánú wa fi bínú gbà á jẹ́ ọmọ gbèrú sí wa ṣe di ìjà wà tẹ̀lé tó وأنتم وجزاكم الله خير ó fún lẹ́yìn gbogbo àwọn ràkúnmí yẹn ìjọba rí lójú ogun jùmọ̀ lọ ọlọ́run sẹ́yìn lẹ́sùn lórí ṣe rí béèrè tán béèrè béèrè tó dáa nígbà tó wá tí wọ́n á fún ní kinní tán ìgbà tó wá ṣàṣáájú ṣé torí ọlọ́run wá nílò àṣáájú báwọn ẹ kí bèrè tó dáhùn ṣe rí a máa ń ṣàṣìṣe àṣìṣe tá a máa ń ṣe ni wípé a máa ń rò wípé tí a bá ń ṣe nítorí tọlọ́run ìyẹn ráyé ń bẹ ìgbà tọlọ́run bá ní ká lọ sí hajj ó ní lìyẹ ṣe hajj mana fi àlà fún ẹ lọ hajj ní tẹ́ bá túmọ̀ pé ó ṣe láǹfààní lọ́hùn ẹ mú o tí èèyàn bá torí ayé gbà sílámù lápèjúwe torí ayé ẹjọ́ fún yín lápèjúwe mi Ummu Sulaim Abu Talha torí ẹ̀ ló fi gbà Islam torí obìnrin òun ló fi gbà Islam ó lóun fẹ́ fẹ́ ah Ummu Sulaim ní kí mọ́ni lóka yọ̀rọ̀ kìí ṣerú rẹ̀ ló yẹ kó lóun fẹ́ fẹ́ èèyàn kéèyàn wá léyìn òní níbi tó gbajúmọ̀ dé níbi tó pàtàkì dé tó sì rẹwà oníṣùgbé mi mùsùlùmí ni mí bó ṣe sọ̀hún ó ti yá bùtọ̀ la nǹkan ẹyọ kan tí ò lè jẹ́ ń fẹ́ ọ onípe ìṣe mùsùlùmí obìnrin ni o kìí ṣe kóbìnrin lásán obìnrin tó wà ní tragedy ní tọrọkọ ikú sẹ́wọ̀n gáwọn obìnrin ayé òde òní nígbà tó ọ̀rẹ́ nìkan kan sálámà sóhun ìtọ́kọ rẹ̀ òkú gan ó ti bá kèfèrí lọ tragedy bá ọkọ ẹ ti kú ó tún wá ń sọ fẹ́yàn tó fẹ́fẹ́ wọn pé ah ọ̀dà kìí ṣerú rẹ ní kọlùsíyàn tí yóò lè yóò ní gbà ṣùgbọ́n ìṣe ó wá sọ pé tó o bá ti fẹ́ wọn kódà mọ́ san márùn mọ́ mo fi ìsìláàmù tó o gbà mo fi ṣe obìnrin nu torí ẹ̀ ó sì gbà ìsìláàmù ṣé wàá rí gbogbo tí yẹn bá ti ṣe nítorí irú nǹkan báwọn tó bá ti jẹ́ pé ìsìláàmù yẹn padà dá lẹ́yìn ẹ̀ ìsìláàmù gidi ló ṣe ṣùgbọ́n tó bá yẹ pé lágbèjúwe ó torí ìyàwó gba ìsìláàmù báwọn tíyàwó rẹ̀ bá ń kírun ní ó kírun tíyàwó rẹ̀ bá kírun kò kírun níjọ́ tí ìyàwó rẹ̀ bá kú padà sí kóònù islam ilé yẹn ni ò sí islam torí ọlọ́run so nǹkan kan nínú tó ní í ṣe pẹ̀láyé ó lè ṣe sábàbí islam yẹn ó lè ṣe tó bá wá ṣe sábàbí ẹ̀ tó bá jẹ́ pé islam yẹn lẹ́yìn yẹn lẹ́yìn ẹ̀ islam yẹn padà dáa mo rò pálá yẹmìtì yẹn padà síbú tiẹ̀ kéèyàn ó ṣe sábàbí tó mú wọ́n ti kú ọ islam tó ṣe ń gbà náà lọ́wọ́n bá fẹ́ o sálàyé mìtì yẹn ló fi jọ́ jẹ́ pé nínú ọ̀nà tá a gbá pẹ̀pẹ̀ sójú ọ̀nà islam zaka irun èèyàn mẹ́jọ la máa ha fún nínú wọn ni wálìmù aláfàtì kòlóòlù àwọn tí èsè mùsùlùmí tìgbọ́n tẹ fẹ́ fa ọkàn wọn wá sínú ẹ̀sìn yóò rí pé ẹ̀yin mùsùlùmí láwọ́ fún yẹn bá ṣẹ̀sìn yìí yóò jà ọlọ́run bó kún alọ́wọ́ subhanaka allahumma wa hamdika